إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد هذا وقته الله سبحانه وتعالى الضرور الصلاة نبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أطمع تسوات ذنبك وعلته سوى الشيخ ابن أبو القيرواني في أخذ مكتوب قال باب في التعالج وذكر الرقى والطيرة والنجوم والبصام والوقت والكلاب والرفق بالمخلوق شابتر في أفير من بعيد فالمنزل هناك يشكل التعالج إمواء الوسط بما كنت يريد lórí níbi àwọn ààrẹ tí ó bá ṣe ní bákanáà afá ní ìmẹ́nubà ọ̀rọ̀ nípa àrùkọ ìyẹn ìṣerúkíyà wàtíyàrá bákanáà ìmá ní ìjí àwọn olóyìn ń pè ní bad omen àbí pessimism kíyàn máa wò pé olùbú ó ṣẹlẹ̀ sóhun látara nǹkan kan wọ́n ní ṣírò bákan náà wọn kẹ́ tó ní ṣe pẹ̀lú ìràwọ̀ wọ́n ti sọ bákan náà ní tó ní ṣe pẹ̀lú máa dọ́ta wọ́n wọ́n ìmá fi àmì sí ara ẹranko àti bẹ́ẹ̀ lọ wọ́n ọ̀rọ̀ nípa ajá wọ́n rí síbi àti ìmá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ẹrú ìṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹni tó bá jẹ́ ẹrú àwọn nǹkan wọ̀nyí òun ni kí afọ́mà mẹ́nubà nínú ṣáàtà tí a fẹ́ mẹ́nu léra ẹ̀ afọ́ ní wọ̀nà gba èdè kan yìí ìnàlà àìní wọ́n kò sí nǹkan tó burú níbi kí awa tí wọ́n ṣe rókè àkúnwá nínú làáyé kúrò níbi ojú burúkú wà gbẹ́yìn ha àti nǹkan míì tí yàtọ̀ sí ojú burúkú iná ọ̀tẹ̀ tí ó nǹkan tí kò kò sí nǹkan tó burú bí ká ṣe àdìsírkàn òun náà ní kí alùpàṣẹ rókè àkúnwá. ó ṣẹlẹ̀ ní àsìkò anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam àwọn èèyàn tí ojú burúkú kí owó kí bá ń pè ní ojú burúkú òun náà ni kankan tí ó jáde láti ojú èèyàn kan tí ó affect tó wó ìgbà yìí ẹni tó ní gan lè mọ́mọ́ pé òun ní nǹkan yẹn ṣùgbọ́n tó bá wo nǹkan ní tó wù yẹn nǹkan bí aburú ṣẹlẹ̀ sí nǹkan yẹn pàtàkì lọ nǹkan tí ó bá jẹ́ nǹkan tó dáa tó ń bá fi lè wò ó nǹkan burúkú ṣẹlẹ̀ sí nǹkan yẹn eléyìí wọ́n pè ní àlàáyé anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó rẹ̀ ti kánà pé àlàáyínú haqqun ojú burúkú èyí tí ó rí sókè yẹn kan pé kò sí ní tó jẹ́ ojú burúkú ìsọkúsọ ọ̀rọ̀ ni eléyìí ni ó takò ọ̀rọ̀ anábíwá muhammad anábì ní ká mọ̀ pé ojú burúkú ń bẹ ẹlòmíì ojú ojú burúkú òun náà dẹ̀ mọ̀ pé òun ní ojú burúkú ẹlòmíì ó lè ní ṣùgbọ́n kó mọ̀ kó ní wo nǹkan tó dá nǹkan yẹn aburú àtàbà máa ṣẹlẹ̀ sí nǹkan yẹn so ìmí ìdẹ̀ ni a máa jẹ́ as a result of ìlara ẹlòmíì ibi tó ní ìlara dé kò ní fẹ́ wo nǹkan tó dáa àfi kó ṣe pé kí aburú ṣẹlẹ̀ sí nǹkan yẹn ibi ìlara ẹlòmíì ibi tó dé so ló fi jẹ́ wípé Islam ó kọ́ wa ká máa sáàdì ọlọ́run ọba níbi aburú àwọn onílara aburú àwọn oníkeeta so ló fi jẹ́ pé anábùwà muhammad sallallahu alayhi wa sallam tó bá ra àwọn èèyàn tó ṣe wípé ó dà gẹ́gẹ́ bí ẹni wípé ojú burúkú ti affecti wọn ó lè sọ fún lára àwọn sahaba radwanullahi alayhim ó lè ní ìsarkó láha lápèjúwe ká ní kóbìnrin ẹni tó ṣẹlẹ̀ sí ọmọbìnrin kan ti wọlé kan náà yàwó ànábíwá muhammad sallallahu alaihi wasallam umu salama radiyallahu anha ànábíwá rí àwọn fọ́tù kan ní ojú ọmọbìnrin yẹn ni ọmọbìnrin kékeré tó jọ bí ìgbà tó ṣe pé ẹni yẹn ojú burúkú afẹ́tẹ̀ ànábí sallallahu alaihi wasallam ó wá ń sọ fún ummu salama radiyallahu anha ipe istarku laha tàbí ẹwà bẹ́ẹ̀ máa ṣe ṣe rókíyà fún ẹwà bí ẹṣì máa ṣe rókíyà fún so látara wípé anábíwa muhammad sallallahu alaihi wasallam orí ọmọ obìnrin yìí lẹ́ni tó ṣe wípé ó ti wà affected so ìyẹn sọ fún wa wípé ojú burúkú ń bẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ta mú wa bákan náà wọn a máa ṣe rúkíyà fún ẹni tí ojú burúkú tó bá affect wọn ṣe rúkíyà fún so Jibril alayhi salatu wassalam ìgbà tí ó bá anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tí orí tí anábúwa muhammad sallallahu alaihi wasallam tí òun náà ń ṣe ṣàkóá òun complain nípa nǹkankan so ó ṣe rúkíà fún anábúwa muhammad sallallahu alaihi wasallam so ó ní alimamu muslim alaihi rahmatullah ọgbà wa ومسلم من حديث أبو سعيد الخدري رضي الله عنه قل أن جبريل أتى النبي صلى الله عليه وسلم فقال جبريل وباء النبي صلى الله عليه وسلم قل قل يا محمد يا محمد اشتكيت that he ara nìyẹn láti ó ń béèrè ìbéèrè lọ́wọ́ anábì sallallahu alaihi wasallam faqala na'am anábì ní bẹ́ẹ̀ jibril wá ṣe rúkíà fún anábì sallallahu alaihi wasallam ó ní bismillahi arqika min kulli shay'in yurdika kí ni ìtumọ̀ ó ní òun ṣe rúkíyà fún ẹ pẹ̀lú orúkọ ọlọ́wọ́n ọba kí la ń pè ní rúkíyà òun náà ni alfáàdùn تقال إذا أصاب الإنسان مرض أو نحو òun ni gbólóhùn tí wọ́n máa sọ tí a área bá ṣe yàn àbí a tó jọ bẹ́ ó ṣe yàn ní tọ́lábà lè ṣífà lẹ́ni tí o fi ń wá ìwòsàn kúrò níbi ààrẹ rẹ̀ àti sùn á sọ àwọn nígbà tí ara èèyàn bá yá àbí kankan ṣe léyà ìlera kan lẹ́yìn láti ìṣekéni láti fi wá ìwòsàn eléyìí ni definition tí wọ́n pè ní kíni rọ́bíà ó lè wá jẹ́ rúkíà tó dáa ó lè lè jẹ́ rúkíà tí ó dáa ṣùgbọ́n gbólóhùn táwọn èèyàn máa sọ nígbà tí ààrẹ kan àbí nira bá ṣẹlẹ̀ sí lẹ́ni tí ó fi ń wá ìwòsàn kúrò níbi ààrẹ yẹn so tó bá jẹ́ pé ní tó dá ní àápè ní rúkíá ṣàríyà rúkíá tó bá ṣẹ̀ríyà tó bá ṣe pé ní tí ó dá ní àápè ní rúkíá rẹ̀rù ṣàríyà rúkíá tí ó bá ṣẹ̀ríyà mú ṣùgbọ́n rúkíá nǹkan tó ṣe wípé ó ń bẹ gẹ́gẹ́ bí àyínú ojú burúkú náà ṣe ń bẹ àbí àwọn ààrẹ ṣe ń bẹ bẹ́ẹ̀ náà ni rúkíyà ló ń bẹ sọ ní anábíwa Muhammad sallallahu alayhi wa ó sọ fún musalama radiyallahu anha ìpé kí wọ́n ṣe rúkíyà fún ọmọbìnrin kan tánàbí rí nílé Ummu Salama radiyallahu anha látara pé ànábì rá wọn bí spọ́ọ̀tì kan lójú ẹ̀ tó ń ṣóògbé ẹ̀yìn wípé ó ti wà affected so àyìn tí ó ti wú ara ẹ̀ bákan náà Jibril alayhi salatu wassalam وبعد هو محمد صلى الله عليه وسلم قل يا محمد إلى محمد اشتكيت أراني أني أنا بن بيت ودعي بسم الله أرثيك من كل شيء يؤذيك ومن شر كل نفس أو عين حاسد الله يشفيك بسم الله أرقيك that is pẹ̀lú orúkọ ọlọ́mọba òun ò fi ń ṣe rúkìá fún òun làwọn gbólóhùn tí mo ń sọ yìí mo ń ṣe rúkìá fún ẹ kúrò ní gbogbo ohun tó lè kó ìnira bẹ́ẹ̀ níbi aburú gbogbo ẹ̀mí àbí ojú oníkeeta aláhùn ìṣíkà tí ọlọ́mọba kó ṣe kí ní kó bá wọ̀ ẹ́ sàn bismillah artika so eléyìí tó jẹ́ ìkan bákan náà asma bintu umay radiyallahu anha ìgbà tí jaafar bin abi talib radiyallahu anhu tí ó jáde láyé tí wọ́n pa sójú ogun àwọn ọmọ tó fi kalẹ̀ àwọn ọmọ ìyẹn sáìnì wípé wọ́n ń rù nǹkankan ó ń ṣẹlẹ̀ sí wọn ó wá kọ́mplé fún anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam anábì sallallahu alayhi wa sallam wá ní ìsẹ́rìkì ìlàbùn wẹ́ni tí ó ṣe rúkíà fún wọn so wọ́n dẹ̀ ṣe rúkíà fún àwọn ọmọ ìyẹn so rúkíà ìtẹ́ ṣe nígbà tí àrùn kan àbí nira kan bá mú yàn àwọn gbólóhùn tí wọ́n á sọ láti lè jẹ́ kí àrùn yẹn àbí ìnira yẹn kó kúrò gbólóhùn ni wọ́n ń pè ní kíni rókíà eléyìí wọ́n ń pè ní kíni rókíà náà àwọn lọ́pọ̀ àwọn ọmọ ṣe kí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó gbé anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam jùlọ ní òjíṣẹ́ wọ́n láwọn gbólóhùn tí wọ́n máa sọ bó jẹ́ pé àwa yorùbá láwùjọ tiwa náà àwọn ya máa pọ̀pọ̀ wọ́n máa pegede láti lè gbé nkankan kúrò àbí tí nkankan àbí gbé kí nkankan ṣẹlẹ̀ sọ bẹ́ẹ̀ náà làwọn alárúbáwá náà tí àrùn kan àbí kejì tó bá ṣẹlẹ̀ sí wọn àbí nira kan àbí bí abíyá kékeré ta wọ́n ejò san wọ́n nǹkan kan mọ́ra wọn wọ́n ní àwọn gbólóhùn kan tí wọ́n máa ń sọ tó ṣe pé gbólóhùn tán bá sọ èyí gbà lérò pẹ̀lú ẹ̀ ni kí wọ́n lè rí ìwòsàn kí ìnira tó ń ṣẹlẹ̀ sí wọn kó lè kúrò ìgbà táwọn kan wá gba ìsìláàmù wọ́n béèrè lọ́wọ́ anábì sallallahu alayhi wa sallam nípa eléyìí nípa àwọn ọmọ ń ṣe nǹkan báyìí báyìí báyìí o nígbà jàìríyà a mọ́ ń ṣe rúkíà tí kankan bá ṣẹlẹ̀ tí wá bóyá bí akéèké tawá ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a mọ́ rúkíà aláwọn gbólóhùn kẹta mọ́ ń sọ láti lè fi pọ oró kìíní ẹ anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ní man istata'a minkum man yanfa'a akhahu falyaf'al ẹni tí ó bá lágbára àti àtìsí ọmọ ìyá rẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ sí tó mọ̀ nǹkan tó lè ṣe tí nǹkan yóò fi kúrò falyaf'al tó ṣe ẹ̀rídù aláyà rúkọ́kùn anábì ní ẹjẹ̀ ṣe ẹjẹ̀ فإنه لا باس بالرقى ما لم تكن شركا kò sí nǹkan tó burú ike ká sọ àwọn gbólóhùn kan kó lè mú ara ẹni tí ó yáyá kó lè pọ oró ejò jáde àbí oró àkèké jáde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ máa lámtakùn ṣírka tí gbólóhùn ni ò bá ti kí ṣe ètò ní ṣe pẹ̀lú ìwà orogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala sọlọ́pù jẹ́ pé tàbá wo orun tí Jibril alayhi salatu wa salam tó ṣe rúkìá fún ànábì sallallahu alayhi wa sallam nígbà tí ànábì ń kọ́mplẹ́n àárí pé kò sí pẹ̀lú orúkọ ọlọ́wọ́ ọba òun mo fi ń ṣe rúkìá fún ẹ̀ من كل شيء yu'dika ike kò ríwòsàn kúrò ní gbogbo nǹkan tó ṣe ike ohun kó sùtábẹ́ min sharri kulli nafsin kúrò bí aburú gbogbo ẹ̀ ní àwọn àìní hasidin àbí ojú burúkú onílára Allahu yashfika kọ́lọ̀mọba kí ó fún ẹ níwòsàn kúrò bí àwọn nǹkan wọ̀nyí bísmìláhì àrùkíkà pẹ̀lú orúkọ ọlọ́wọ́ bá ogun fi ń ṣe rúkìá náà tó tábà wo àwọn wọ́díǹsì kò sí nǹkan tó ní ṣe pẹ̀lú ṣírkù ń bẹ́ ìwà orogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala tó ló jẹ́ pé a máa ṣe rúkìá fún èèyàn pẹ̀lú àwọn orúkọ ọlọ́wọ́ subhanahu wa ta'ala bákan náà a máa ṣe rúkìá fún yàn pẹ̀lú al-Qur'an al-Karim torí ẹ̀ wọ́n máa ń pe qul huwallahu ahad qul a'udhu bi rabbil falaq qul a'udhu bi rabbin nas wọ́n máa pè wọ́n ní al àwọn súra al kí ni a máa ká láti lè fi protect ààrẹ kódà kó ṣe pé kí ni nǹkan tí ì máa ṣe èèyàn sọ láti lè fi protect ààrẹ tó bá rẹ̀ tí ń ṣe èèyàn náà èèyàn ó sọ láti lè fi kí ni láti lè fi gbé ìnira yẹn àbí ààrẹ yẹn láti lè fi gbé kúrò sọ ló jẹ́ pé nígbà tí arákùnrin kan tí wọ́n ń pè ní Labid ibn al-Asim tí ó mú àwọn kankan nínú àwọn nǹkan tí ó jáde lára anábì sallallahu alaihi wasallam specifically ó mú irun anábì sallallahu alaihi wasallam ó fi síbi kóńbù mọ́ra wọn nǹkan nǹkan mọ́ra wọn ó lọ ṣe àwọn kankan sí ó lọ jù sínú kànga kan nǹkan yẹn ní ó wá ní tààfíì ó ní effect lára anábì sallallahu alaihi wasallam débi pé fún bí ọ̀sẹ̀ bíi mélòó kan anábì sallallahu alaihi wasallam kẹ́ẹ̀kì rẹ̀ kó tó di pé ọlọ́mọba subhanahu wa ta'ala ó wá ran àwọn màláìkà kan sí so kó tó di pé ọlọ́mọba subhanahu wa ta'ala wá sọ al-mu'awwidhatan ìyẹn kul a'udhu bi rabbil falaq kul a'udhu lọ́rọ́bìn náà bá ṣe ń ká lànàbí sọ́lá àtọ́lámká ọlọ́wọ́ bá dẹ̀ ní kí àwọn ẹ̀kọ́d àwọn náà tí ọkùnrin burúkú yìí kí ó ta ó máa tú ànábì sallallahu alaihi wasallam ó dẹ̀ lálàáfíà wà so kí ló lò ó al-mu'awwidhat láti gbà bó ṣe wọ́n rẹ̀gbà ànábì sallallahu alayhi wa sallam ó dún ní má kíka al-mu'awwidhatayn al-mu'awwidhatayn ìyẹn kul a'udhu bi rabbil falaq àti kul a'udhu bi rabbin nas kódà kul wallahu ahad ànábì dún ní má bákan náà ayatul kursi ìmá ka Allahu la ilaha illa huwa hayyul qayyum dé ìparí rẹ̀ lára àwọn àlùmọ̀àwùdá tìlóhun náà wà nítorí wọn máa fi ṣe ìṣọ́ra tí nǹkan bá ti ṣẹlẹ̀ sí yẹn tó bá dẹ̀ ṣẹlẹ̀ sí yẹn náà lára nǹkan tí yẹn máa kà ní. anabuwa muhammad sallallahu alaihi wasallam gabashin benu egbawa kan a ah, keke fita in fact orí irun gan ló wà ta keke bàtàni sọlá àtàlám tó kírun yẹn tán ó ti fẹ́ parí ohun tí nǹkan yẹn fi ṣẹlẹ̀ ó wá mú iyọ̀ ó fi ń gbojú ebi tí àkèké ta ó wá ń ka almuawidatan ó ń ka kúlú a'udhu bi rabbil àti kúlú a'udhu bi so rukia suratul fatiha rukia torí kí ni kéèsì àwọn sàhábà rẹ̀dùwánulá àlèyí tí wọ́n ń trábù wọ́n wá dé ibì kan wọ́n béèrè pé kí àwọn èèyàn fún àwọn ní oúnjẹ tí wọ́n ṣe àwọn lálejò ṣùgbọ́n wọ́n kọ̀ láti ṣe wọn lálejò wọ́n àti ìrìn lọ títí ni wọ́n gbọ́ igbe kí ló ṣẹlẹ̀ àkekèé ta olórí ìdílé yìí ṣùgbọ́n àwọn ìwọ̀n wọ́n ń ṣe mùsùlùmí wọ́n ń ṣe mùsùlùmí so bẹ́ẹ̀ ni wọ́n sáré lé àwọn sahaba radwanullahi alayhim tí wọ́n ń ṣe ìrìn àjò yìí so wọ́n béèrè lọ́wọ́ wọn hal minkum man ni tó lè ṣe rúkìá nù yín gẹ́gẹ́ bí ta sọ nítorí pé rúkìá náà ní gbólóhùn tí èèyàn máa sọ tó ṣe pé tó bá sọ àníyàn wípé kó gbé àrùn kan àbí ìnira kan kúrò òun ni wọ́n fi ń sọ gbólóhùn yẹn ìkan pé rúkìá ni so ó lè wá jẹ́ pé nǹkan tẹ́sìn ó àpúrúvù ní gbólóhùn tí wọ́n sọ ó rẹ̀ lè jẹ́ nǹkan tí ẹ̀sìn ó takùn ṣùgbọ́n àwọn ẹ̀yà àwọn ṣe mùsùlùmí kókó ni pé sáà rí ẹni tó lè ṣe rúkìá nù yín so èèyàn kan wá ní òun ó ṣe nínú wọn ṣùgbọ́n òun ó gba bí agbo ẹran kan láti ṣe rúkìá fún ẹni ẹni tó ṣe wípé wọ́n dẹ̀ ń wá ìwòsàn wọn ní kò sí tó burú pé kọ́ máa bọ̀ wá so sàábì yẹn wá bẹ̀rẹ̀ sí ní ka sóràtò fàtìfà tí ó dẹ̀ ń fi bí a di nǹkan tó ń fi nǹkan gbòó ojú wípé àfihàn pẹ̀tẹ̀ yẹn sọ́ni ká ánàmà lóṣìṣọ́ mi nìkan bí ìgbà tó ṣe wípé wọ́n túlẹ̀ gbàtí ara tù ú lẹ́yìn gbàtí parí ìṣèlú tó ṣe sọ́n wá gba àwọn kíní agbo ẹran tí wọ́n sọ wọ́n gbà á so àwọn ara wọn bára wọn sọ̀rọ̀ yìí pé ṣé ń ta àgbà yìí dà bí ó dáa bàtánṣẹ́ àdọ́dọ̀ anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam wọ́n tó ń tó ṣe lẹ́sìn anábì sallallahu alayhi wa sallam ni ó kọ́kọ́ béèrè kí wọ́n mọ̀nà alámọ̀kẹ́ anáhà rúkìá táló sọ suratul fatiha anábì sallallahu alayhi wa sallam ni kò sí nǹkan tó burú nínú tí nínú nǹkan tó ṣe wípé èèyàn máa gba nǹkan lórí ẹ̀ òun náà ni ìtàbùlà kẹrùmọ̀ àkásùmọ̀ àlẹ́ àjírá ìtàbùlà olórí tẹ máa ń tó dá ìtẹ́yàn máa ń gba nǹkan lórí ẹ̀ òun náà ni tírà ọlọ́run ọba subhanahu wa ta'ala níbi ọ̀rọ̀ ànábì yìí kọlọ̀lọ̀ àwọn àfáà ti yọ wípé tá a bá ṣe rúkíà fún yàn a lè gbowó lórí ẹ̀ bí ìgbà tó ṣe wípé a ti ìyàn ni bí ìgbà tí dókítọ̀ tó ń tí ti aláàárẹ̀ tó wá fún kí ni tó gbowó iṣẹ́ bẹ́ẹ̀ náà lẹni tó ṣe rúkìá fún yẹn tí ẹni yẹn ṣe kí ni tó fi lálàáfíà òun náà lè gbowó iṣẹ́ ṣùgbọ́n ṣe yẹn túmọ̀ sí wípé àlèwà ṣíṣọ́ọ̀bù rúkìá kalẹ̀ eléyìí kò sínú ìṣesí àwọn ìṣíwájú wa fẹ́ni ṣọ́ọ̀pù tẹ̀ ṣe kalẹ̀ kílẹ̀ ń ṣe bẹ́ẹ̀ àmọ́ ń ṣe rúkìá fáwọn èèyàn ní ní ò kí ń ṣe ìlànà àwọn ènìyàn ṣíwájú ṣùgbọ́n pé mo ṣe rúkìá fún kan tí mo lè gbowó bẹ́ẹ̀ ni mo lè gbowó kí ni ẹ̀rí òun náà ni ọ̀rọ̀ tí anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam tó sọ fún àwọn tíìmù Abu Sa'id al-Khudri radiyallahu anhu wọ́n bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n ṣe rúkíà fún olórí wọn tí a ti lè ta sẹ́nu àwọn àbá kò lórí ilé ibi tẹ́nu òtí kò òun ni wípé ṣe ta bá kọ́ èèyàn ní Qur'an sàmà pé Qur'an Suratul Fatiha òun náà ni nǹkan tí wọ́n kà Qur'an so wọ́n kà gẹ́gẹ́ bí ẹni tó fi ń ṣe ìwòsàn ni tàbá wá kọ́yàn ní Qur'an ṣáàlì gbogbo pa kọ́yàn ní Qur'an so eléyìí òun lẹ́nu àwọn àbókù lé lórí torí pé ìkọ́ni ní Al-Qur'an Karim ó ti di ìkọ́ni ní ẹ̀sìn so bẹ́ẹ̀ ni anabuwa Muhammad sallallahu alaihi wa sallam ó ní man ta'allama ilman مما ابتدى به وجه الله لا يتعلمه إلا ليصيب به عرض من الدنيا لم يجد رحية الجنة ẹni tó bá fi lè kọ́ ìmọ̀ kan tí a máa fi wó ojú rẹ ọlọ́wọ́n ọba rízìn tó ń wá fi kọ́ ìmọ̀ yẹn òun ni láti lè fi rí èrò ìrìn ayé ìwé èèyàn bẹ́ẹ̀ làmìẹ́jì رحية الجنة عارف الجنة ونبوه الجنة أبي بن كعب رضي الله عنه أكون يسمع القرآن أن يوافوني بقوسك بأفعالك هو أكبر هو صلى الله عليه وسلم أنا بني إليه سوى torí ẹ̀ làwọn àfáà mi fi sọ wípé táàbà gba owó lórí pa akọ́yàn ní Qur'an kájí kí àníyàn wá jẹ́ pé àgbà ń torí táìmù tá lù kó ń ṣe torí Qur'an tá a kọ́yàn ká ní lẹ́nu pé Qur'an yẹn o àfiwójú rí ọlọ́run ọba ni ṣùgbọ́n àsìkò tá lù afẹ́ wà compensated lórí rẹ̀ torí pé àsìkò yẹn tá a bá lò ó fi kọ́ ènìyàn Qur'an a lò fún nǹkan ní ìtawà náà lè ṣe kíni ta lè wájẹ sọ̀rọ̀ gẹ́bí tí mo sọ ọ̀rọ̀ pé ta bá kọ́yàn ní al-Qur'an àbí nǹkan ní tó ní ṣe pẹ̀lú ìmẹ̀ ìṣàlẹ̀ gbówó lórí ẹ̀ eléyìí òun ni tí ẹnu àwọn àfókò lé lórí nù ṣùgbọ́n tí wọ́n bá gbà á pẹ̀lú àníyàn wípé òun fi jí àsìkò tó ń lò ní tó dẹ̀jẹ̀ pé orò kan kó wọn gbà ládàá tí òun kọ́yìn níwájú ọlọ́run wa subhanahu wa ta'ala eléyìí kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n kàkà alukur'an fi ṣe rúkìá fún yẹn àbí ká tẹ̀ ṣe rúkìá fún yẹn kálẹ̀ láfẹ́ gbowó lórí ẹ̀ ẹnu kò lórí pé kò sí nǹkan tó burú pẹ̀lú eléyìí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam òun náà àpúrúfù rẹ̀ so sóràtì fàtà rúkìá almuawudatan kula ọdún gbọ́rọ̀ bin fala kula ọdún gbọ́rọ̀ bin náà rúkìá bákanáà kulu wallahu ahad rúkìá ayatul kursi rúkìá bẹ́ẹ̀ náà wọn kan ní náà sí alìfiṣe rúkìá ta lè fi ṣe rúkíà ó lè má jẹ́ alkùrán ó lè má jẹ́ àwọn àtàrò ànábì sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àdúrà tó ṣe wípé ìtumọ̀ rẹ̀ dáa ni àwọn alfáàbù tí ìtumọ̀ rẹ̀ dáa kò ń ṣe nǹkan tó mú bídíà sínú àbí ó mú ṣírkù sínú torí ń gbà táwọn yẹn tó fánàbí sallallahu alaihi wasallam ní pé àwọn ọmọ ń ṣe rúkíà bí a ti nǹkan bá ta àwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà jàhílíyà àdẹ́mùsọ̀lá àtọ́lẹ́m ìrírí aláyẹ̀rú kọ́ọ̀kù ẹjẹ́ ń wo rúkíà tẹ́ ń ṣe ẹ̀sọ́ kí ń gbọ́ làbá sọ́bi rúkọ̀ máa lọ́n fẹ́ burú ní rúkíà tí ò bá ti ti bẹ́ẹ̀ sọlọ jẹ́ pé àrùkíà fi ṣàrẹ̀ẹ́yà orúkíà tí ó bá ṣe rí àmú lába tàbíhà kò sí nǹkan tí ó burú ń bẹ́ èyí tó burú kò ní àrùkíà tó gẹ́yìrù ṣàrẹ̀ẹ́yà orúkíà tí ó bá ṣe rí àmú bóyá orúkọ àlùjọ̀nù bóyá orúkọ yóò ṣòro gbà bóyá àwọn nǹkan ẹbọ ní kéyìn ó máa pè àbáwọn nǹkan tó ṣe wípé kẹlmá àtúnṣerú máa fòhómà àwọn wọ́dí kéyìn ó máa túmọ̀ rẹ̀ tòbí orúkọ àlùjẹ̀nú ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí wọ́n á lóun fi ń ṣe rúkí àkúnyẹ̀ tó eléyìí ṣírkù yóò jẹ ṣírkù ni irú nǹkan báyìí jẹ́ so eléyìí tí a fa ń sọ fún wa ń bíbà yìí wípé wàlá bá ta èyí sèrkọ́ yìí nínú àárín wá rí ìhà kò sí nǹkan tó burú níbi tí a ṣe ìsèrkọ́ a ṣe ìsèrkọ́ ní tọ́lábà rúkìá ó wá kéèyàn ṣe rúkìá fún ṣó dáa ká máa wá kéèyàn ṣe rúkìá fún wa àbí ká máa ṣe rúkìá fúnra wa àríkókò ń ta kàkà lẹ́yìn ẹni tó rọrùn ní láti ṣe à ń kakúlẹ̀ àwọn olùdókòrò fèlfàlà fìlà ọ̀dọ̀rọ̀ bí náà sàyàtọ̀ kó sí sọ̀rọ̀ fìfàlà àwọn ilé ìkà tí yẹn lè ṣe fún rẹ̀ yẹn pẹ̀lú àwọn alìmọ̀àwùdá gẹ́gẹ́ bí aṣìbára wa sọ nígbà tó rí pé anábíwa muhammad sallallahu alaihi wasallam tí ó lè ṣe àwọn nǹkan wọ̀nyí má òun ni ìyàwó aisha radiyallahu anha ló máa ṣe tí ọwọ́ rẹ̀ yóò fi para rẹ̀ yẹngbà tí ó lè ṣe mọ́ ṣùgbọ́n anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam a máa ṣe léyìn fún rẹ̀ alimami bukhari alaihi rahmatullah wọn bá wa láti ọ̀dọ̀ yàwó aisha radiyallahu anha tó sọ pé anna rasulallah sallallahu alaihi wasallam kana idashtaka nafaka ala nafsi fanabi bá ní kọ́ńpléǹtì kankan kankan ṣe nafaka على نفسي بالمعوذات يوكا المعوذات هي كل أعوذ برب الفلق كل أعوذ برب الناس يوكا فره يوكا ذاتي ومسح اليد يدفي أواره يدفي طارة فلما اشتكى وجعه الذي توفي فيه إن بطن دي complain ní kọ́ńpléǹtì ìnira tó ṣe wí pé òun ni ó fi jẹ́ pé ọlọ́run ọba ó ní tọ́fíìtù à ń fi tàn àdá nafsihi lil mu'awwidhati allati kana ó ní mo abẹ́rẹ̀ sí ní ka mu'awwidhati yẹn èmi mo á tí mo ń ṣe kí tí mo ń bá fi rárá rẹ̀ wọ́n á ń ta ìyẹ́bí bíyẹ́dì nàbí sọ̀lá àtàlàmà so màá kà á tó wà ní sọ̀lá àtàm tí màá fi bá ara ara rẹ̀ tí màá fi bá ara rẹ̀ so ìpìlẹ̀ ní kí ànábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam ó mọ̀ ń ṣe rúkí àfún rẹ̀ ni so ká lọ báyàn pé ẹ ṣe rúkí àfún ni eléyìí kò ń ṣe tí ẹ̀sìn encourage wa so ló fi jẹ́ wípé hadithi àwọn seventy thousand tí wọ́n wà aljanna láì ṣe ṣírò lára nǹkan tí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó fi ròyìn wọn òun ni pé láyé sẹ̀rkó wọn lọ ń bá àyàn pé kó ṣe rúkí àpamọ́ wàlá ìyàtọ̀wò wọn kì í ṣe kankan a mọ̀ sí káyù òun ni táwọn olóyìnbó ń pè ní cauterization ká fi bí irin gbóná àbókúta gbóná ká fi tó ibì kan tó ń dùn wá wọn kì í ṣe láyàtọ̀wò àbí wọn ń sọ fáwọn èèyàn kan báwọn ṣe wọn láyàtọ̀ sọ́yẹ́rù bẹ́ẹ̀ ni wọn kì í fíìlì bad omen bad omen òní kíkẹ́ yẹn wo pé á ah, nǹkankan yóò ṣẹlẹ̀ sí yẹn láburú látara nǹkankan tó ṣẹlẹ̀ irú èyí tí àwọn kékeré wọ́n máa ṣe ń gbàgbà ìléyà bóyá tí ẹyẹ bá gba apá àlàáfíà wọn kọjá àwọn abẹ travel ẹyẹ wà lọ papá àlàáfíà wọ́n á fi ní bad omen wọ́n á fílì pessimistic pẹ̀lú tó ṣẹlẹ̀ pé ìrìnàjò táwọn fẹ́ travel táwọn fẹ́ lọ yìí àwọn òra burú bẹ́ pẹ̀lú ẹyẹ tó gba apá àlàáfíà àwọn kọjá irú ẹ̀ náà tí àwọn èèyàn máa ń ṣe tán bá kọtẹ̀ so ó máa ní ìtumọ̀ tí wọ́n á fún ẹlòmíì tó bá sí ṣọ́ọ̀bù tó ẹ kóbìnrin ló kọ́kọ́ wá ṣe ẹ lọ́wọ́ onítumọ̀ tí wọ́n á fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wẹ́ẹ́lú mi ń gbà tí ó kọ́kọ́ jí làárọ̀ afọ́jú lórí tó gbogbo àwọn nǹkan táyàn máa fi sí ilé pessimistic yìí àwọn tí wọ́n wọ aljanna yìí seventy thousand tí ó wọ aljanna láì ṣiṣirò yìí anabi sallallahu alaihi wasallam ni wọn kì í ṣe náà ní tó kàn wá ń bẹ gẹ́gẹ́ lákọ̀ọ́kọ́ òun ni láyé sarkozy wọn kì í ṣe wọn lọ báyàn kó ṣe rúkìá fún wọn wọn lọ báyàn kò ṣe rúkìá fún wọn wọn máa ń ṣe rúkìá fúnra wọn ni náà téèyàn bá wá ṣe rúkìá fún wọn kọ àwọn kan náà lọ bá ẹni yẹn ló wá bá wọn kó ń fẹ́ ṣe rúkìá fún wọn téèyàn náà kó sínú láyé sọ̀rọ̀kóòl sòkò kó sínú rẹ̀ torí pé àwọn kọ ni wọ́n lọ bá ẹni ló wo kó ń fẹ́ ṣe rúkìá fún wọn lọ́nà wo ó rẹ̀ wọ́n ń sìn àbí wọ́n jẹ́ ìrora kan èèyàn kan wá rí wọn ó wá súnmọ́ bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní ṣòro kí àfún wọn so àní ti fi abẹ pé ìtẹ́rkàwó ike wọ́n ní kan wá ṣòro kí àfáwọn irú ẹ̀ yìí bí àwa Aisha radiyallahu anha tó ṣe fún anábọ̀wá Muhammad sallallahu alaihi wa bákan náà sọ fún alẹ́ kan a ní àwọn ọmọ Jaafar wọ́n ń rú bákan bákan so asma bintu umais ó wá sọ fún anamsọ̀lá tó pa ọmọ yìí máa ń rú anamsọ̀lá àtàlá ní sẹ́rfì làhùn wẹ́ni so kò ń ṣe àwọn ni wọ́n wá báyìí pé kó ṣe rúkìá fáwọn tí èèyàn bá lọ wé èèyàn tí ó ṣe rúkìá lọ bẹ́ èèyàn kan tí kó wá ṣe rúkìá fún lágbájá àní sọ pé lágbájá tó ń ṣe rúkìá fún èèyàn òun ló ìtẹ̀rọ̀kọ́ òun ló wá kan wá ṣe rúkìá fún so yẹn náà kò tako àdífi seventy thousand yẹn ṣùgbọ́n ká nípa wọn ni wọ́n wá káwọn èèyàn ṣe rúkìá fáwọn àání nǹkan yẹn ti tako àdífi seventy thousand yẹn ṣùgbọ́n èèyàn kan ó volunteer láti ṣe rúkìá fún wọn àbí èèyàn kan lọ wé èèyàn kan wá kó wá ṣe rúkìá fún wọn eléyìí kò affect kò affect so àfáà ní wàlá bá sàbí ìsìnkọ́ kò sí nǹkan tó burú níbi ká ṣe ìsìnkọ́ ìrìnlẹ̀ àìyí wà bẹ́ẹ̀ ìrìnà níbi àlàáyìn ojú burúkú wà bẹ́ẹ̀ ìrìnà àbáwọn kẹrin kí á èlò san ní ká ní ká ṣe rúkìá fún àbí ká wá ẹni tí ó ṣe rúkìá fẹ́ni tó ṣẹlẹ̀ sí náà tíyàn bá ìtẹ́rkọ́ tó ṣe póhun ló wá ẹ̀kan ṣe rúkìá fún ṣé haram ni kò ń ṣe haram ṣùgbọ́n it's not the best it's not the best ṣùgbọ́n kò ń ṣe haram rí làbá bí sọ wà làbá tá ìlú ìtẹ́rkọ́ minal aini kò sí nǹkan tó burú ní káníkan ṣe rúkìá fún wa minal aini nítorí pé ojú burúkú ó affect yẹn kan ọ̀rẹ́ ìrẹ́ àbí nǹkan ní àbí nǹkan ní kò sí nǹkan sí ó burú bẹ́ẹ̀ wàtàáwúdí wàtàálù bákan náà kí awa treatment fún nǹkan tó bá ń ṣe wá ká sọ àwọn nǹkan àwọn gbólóhùn tá a fi wá ìṣọ́ bí àwọn ìta ti kàkalẹ̀ kò sí nǹkan tí ó burú ń bẹ so ló fi jẹ́ wípé àwọn gbólóhùn tá a máa sọ láti lè fi wá ìwòsàn eléyìí tí ẹsẹ̀ fi ààyè rẹ̀ lẹ̀ ní tí ẹsẹ̀ fi ayé rẹ̀ lẹ̀ wàṣúlì dáwà yí wàlfà bákan náà ká mú oògùn tí àrùn tó bá ń ṣe wá kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ sọ̀rọ̀ jẹ́ pé àdúgbò Muhammad sallallahu alayhi wa sallam ó tàdáwáwó ya ibadallah fa inna Allah لم يضع داء إلا وضع له دواء أين يرسل الله وضع ẹwà ìwòsàn treatment tí àrùn tó bá ṣe yí torí pé ọlọ́wọ́ ọbọ̀ ojú àrùn kan lẹ̀ sórí ilẹ̀ ayé àti kó ṣe pípí ni ó fi ògùn rẹ̀ sí nínú ẹgbàá wá kan ó ní àlímọ̀hú má ní àlímọ̀hú àwọn tó máa ń mọ̀ á wà jàhíláhù má ń jàhílá àwọn tí ó dẹ̀ mọ́ ó mọ̀ á sọlọ́ jẹ́ pé ara àwọn èèyàn tó ṣe wípé àwọn doctors ni wọ́n tí wọ́n mọ̀ ń pàǹtàǹtì ní àpébù ìyẹn medicine bóyá alternative medicine ni àbí orthodox medicine àwọn kan mọ̀ ń pa rẹ̀ èyí tá ń pè ní orthodox medicine òun náà kọ́ ní ìpìlẹ̀ medicine ìpìlẹ̀ medicine ni tó ń pè ní alternative medicine yẹn gangan ìpìlẹ̀ àwọn tí wọ́n jẹ́ doctors ayé ìjọ́un à ń pe ewé papọ̀ mọ́ra wọn egbò papọ̀ òun ìpìlẹ̀ sokoto di àsìkò à ń jẹ kẹ́míkà mọ́ra wọn then kìtìtì tó advance lórí kókè wọ́n lè ṣe operation wọ́n lè ṣe gbogbo àwọn nǹkan báyìí náà ṣùgbọ́n tó wá láwọn owó náà ń pè láwọn medical doctors láyé john àwọn tó ń pè bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n ń lo ewúrẹ́ àdégbò so advancement ń bá ọ̀rọ̀ medicine islam rẹ̀ recognize yẹ torí ànábùwà muhammad sallallahu alayhi wa sallam ló fi ní tàdáwáwò ẹwà ìwòsàn táàmù tó bá ń ṣe yí fàìnàlá lámìyàbá dáa ìlà wàbà aláhù dáwàá ọlọ́run ọgbọ́ pé àrùn kan kalẹ̀ sórí ilẹ̀ àbí kó ṣe pé ìwòsàn rẹ̀ pẹ̀ pẹ̀lú ẹ̀ tó wá kú bóò ní ẹnkálukú ṣe ṣe ìbáṣì sí òun ni ó sọ bóò ní ṣubú then islam ó ṣe ní nǹkan tó ṣe yí ẹni tí ò bá ń ṣẹni tó mọ̀ ń pa rẹ̀ tó bá lọ dá sí tó bá ba nǹkan jẹ́ yóò ṣe kí ni yóò wà responsible anábì sallallahu alaihi wasallam ó ní man taqabbaba wa lam yu'lam nínú pébù fọwọ́ dọ́rin ẹni tó bá lóun tírìtì yẹn tí wọ́n dẹ̀ mọ́ pẹ̀lú kámọ́ tírìtì yẹn òun ṣe fíìdì rẹ̀ òun dọ́rin tó bá fi lè ba jẹ́ lára ẹni tó tírìtì àbí kó tó tírìtì yóò ṣe kí ni yóò wà responsible fún ibi tí islam pàtàkì ọ̀rọ̀ tígbò ọ̀rọ̀ mẹ́sìn ibi tó pàtàkì ẹ̀ nínú so àti à ń ṣe rúkìá à ń ṣe tààwùn méjèèjì ní islam ṣe kí ni ló fi ilẹ̀ ló fi ààyè ilẹ̀ náà ṣé ọ̀ràn èèyàn ni kéèyàn ṣe medication ṣé ọ̀ràn èèyàn ni so eléyìí etí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́ ti dúó lé lórí ni pé kò kí ń ṣe ọ̀ràn yẹn kò ń ṣe ọ̀ràn yẹn kí ló pàtàkì fi sọ bẹ́ẹ̀ lásìkò ànábíwá muhammad sallallahu alayhi wa sallam arúbìnrin kan kí anábìsọ̀lá bọ́bá ń bẹ lọ́hùn kí wárápá yẹn mọ́ gbé wọn mọ́ anábìsọ̀lá àtàlá ní ẹ̀ṣíkìtì tó bá fẹ́ da áwùtúlá aláàkì máa bẹ́ bẹ lọ́hùn ọba bó ṣe ní kí n ṣe wà ẹ̀ṣíkìtì sọ́bà tó bá dẹ̀wẹ̀ ò lè ṣe sùúrù pẹ̀lú nǹkan tó ń bá yìí náà wà látí jẹ́ náà ọlọ́run ọgbó fún ẹ láti jẹ́ náà àwọn obìnrin wá ní balafis a ṣe sùúrù wọ́n láti ṣùgbọ́n uzurullah aliyu allah takasha bá ń bẹ náà tí ń bá ti ní àtàkì yẹn kí mọ́mà jára ní tí ó kù mọ́ ìrànlẹ́gbọ́ muhammad sallallahu alaihi wasallam tí wọ́n bá bẹ náà so tí wárápá bá gbé kò ní jára ẹ̀ sí ó ṣùgbọ́n àrùn ẹ̀ wà pẹ̀lú ẹ̀ àrùn ẹ̀ ṣì wà pẹ̀lú ẹ̀ so bákan náà abubakar radiyallahu anhu gbà tí ó sáré ni. ààrẹ tí ó fi jẹ́ pé ọlọ́mọba àwọn èèyàn ń sọ fún pé bó ní ṣe ká lọ pé dókítà wa ó ní dókítà ti rí mi dókítà ti so àwọn ń sọ dókítà mi òun ń sọ dókítà mi dókítà tó ń sọ òun ni Allahu subhanahu wa ta'ala tàwọn afáfá yọ́n pé yẹn ipé ó túnmọ̀ sí pé kó kìí ṣe ọ̀ràn yẹn òun ni kí èèyàn ṣe medication torí pé ká ní pọ̀ràn yẹn ni Abubakar radiyallahu anhu yóò lẹ́ṣẹ̀ pẹ̀lú pé kò dé kan lọ sí dókítà ṣùgbọ́n ẹni tó wo pé òun ò fẹ́ kí wọ́n pe dókítà fóun òun ló di sáìlì ẹ̀sìn fi àyàn ẹlẹ́ àdẹ́mìsọ́lá àtọ́nà sọ ní ti sọ wípé àìsàn yóò wà pàmí síbú o ẹni tó wá wòpó òun ò fẹ́ ṣe bóyá wòpó òun fẹ́ ṣàdúwà ní òun fẹ́ máa ṣe rúkíà ní àbótí ẹ̀ wòpó òun ò fẹ́ ṣe kankan àwọn àfẹ́ẹ̀sì ní kò gbọ́dọ̀ máa complain kò gbọ́dọ̀ máa complain torí pé tó bá ti di pé ó ń kọ̀m̀plẹ́n ní in tó ń ṣe yẹn ó ti di wípé kí ni èmi tó ti rẹ̀ sí ìmọ̀nì rẹ̀ òdébẹ̀ ìmọ̀nì rẹ̀ òdébi tó gbé rẹ̀ sí so kó fẹ́kọ̀ọ́ kúkú lo àpá àwọn míǹtì tí ẹ̀sìn gbé kalẹ̀ tí ó kìí ṣe nǹkan haram ànábìsọ̀lá tàdáwà òun ẹ wá ìwòsàn tí ààrẹ tó bá ń ṣe yí tó bá wá ti tá ìkún òfẹ́ wá ìwòsàn àní ló ṣe lọ́n ṣùgbọ́n kó mọ́ complain kó mọ́ complain ìpara ń ní wọn kó mọ́ complain ìpara ń ní wọn so eléyìí jẹ́ tí àwọn àbá àti wọn ṣe lálàyé lórí ọ̀rọ̀ fi àtàdáwì ìmọ̀ wá ìwòsàn tí ààrẹ tí ó ń ṣe ni sẹ́lòmíì ó máa mú ààrẹ tó ń ṣe amúmọ́ra tí èlò jẹ́ pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ẹlòmídẹ̀ ni yóò wá ìwòsàn sí nǹkan yẹn torí pé kí ni ẹ̀sìn fi ìgbàláyé ilẹ̀ láti wá ìwòsàn kò kàn gbọ́dọ̀ bẹ́ẹ̀mì lé ìwòsàn tó ṣe kò gbọ́dọ̀ bẹ́ẹ̀mì lé tòtò ẹ̀ là ń fa sọ pé tó bá sọ pé ọ̀ràn èèyàn ni kí èèyàn wá wòsàn ṣé o lè fọwọ́ ẹ̀ sọ̀yà ike tó bá ṣe nǹkan àwòsàn ẹ̀ ní treatment yẹn tó bá gbà wípé yóò rí ìwòsàn o lè fọwọ́ ẹ̀ sọ̀yà ó lè fọwọ́ rẹ̀ sọ̀rọ̀ ẹ̀kí tó bá ti unlike ẹni débi ń pa ẹni débi ń pa nísìn alẹ́ sọ pé tó bá jẹ oúnjẹ yóò ṣe kí ni ebi ó lọ ṣùgbọ́n ni tó ṣe ń pé ara rẹ̀ ò yá a lè fọwọ́ sọ̀yà ìpé tó bá fi lè lo oògùn yìí ìwòsàn yóò lọ oògùn dókítà ò lè sọ tó jẹ́ pé àmọ́ iye oògùn ní olóò tó ṣe pé àìsàn yóò dẹ̀ ṣì lè mí bẹ the same ẹlòmí ó dẹ̀ lò ó tóun náà sọ́fà from you the same àìsàn tóun bá lẹ́ lò yóò rí wòsàn tó ṣe bí sáìmù tèmi alẹ́ rahmatullah ló ṣe mẹ́nu majmu fatawa wọ́n sọ̀rọ̀ púpọ̀ lórí ṣọ́rọ̀ ẹ̀yẹ̀ ní ká lóògùn àbí kò ń ṣe ọ̀ràn ẹ̀yẹ̀ nami tẹ́sìn tó fún wa ní ìgbàláyè rẹ̀ ni láti ṣe torí pé kí ni èmú sábàbí ni ṣùgbọ́n kò ń ṣe nǹkan tá a gbé sí ipò oúnjẹ so oúnjẹ kéèyàn jẹun ó jọ́ràn èèyàn ju kólóògùn lọ so insha Thank you. náà ìbéèrè òní wípé àwọn kan bẹ tó ṣe wípé tó bá rẹ̀ wọ́n wọn kí ń lo oògùn ṣùgbọ́n máa ń ṣàdúwà wọ́n lè ṣàdúwà sínú omi ṣe a sọ pé bí oògùn lélé náà bí oògùn náà ló ṣe rí gẹ́bí ta sọ fún wa a ní nǹkan tí ó wà pàmì sí oògùn ká ṣe rúkíà bóyá ó ka àwùdá ó ka sínú orí àbúkáyà tó kò sí ó ka sínú orí àbí suratul baqara ló ka sínú orí tó bá mú eléyìí náà rúkíà at the same time ògùn náà ni ètò lò so kò sí nǹkan tí òbúrú bẹ́ẹ̀ kò sí nǹkan tí òbúrú bẹ́ẹ̀ ṣùgbọ́n ètò wrong òní kíró èèyàn bẹ́ẹ̀ kó wo wípé èèwọ̀ ni kí èèyàn máa lo àwọn egbò kó ní kí ni kò sẹ́bọ kò sóògùn làwọn sọ àwọn òfin lóògùn sọ àyẹn tako Islam Islam fi ààyè ká lóògùn lẹ̀ bó ṣe fi ààyè kí aṣàdó alẹ́ so lókùn gbàtẹ́ta àdúrà tó lóun ṣe àbí tó lóun ṣe ní rókíà kò ń ṣe nǹkan tó takọ̀ kò sí ṣírkù mẹ́ kò sí bídí à ń bẹ́ kò sí máa sí à ń bẹ́ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ náà ni oògùn tabala ń lò tí ó bá ti kí ń ṣe oògùn tó ní ṣírkù nú àbó ní bídí à nú àbó ní máa sí à nú kò sí nǹkan tó burú mẹ́ a lè lò ṣùgbọ́n ṣọ́ọ̀nà ẹ̀yìn ẹ̀ ní ká lò ó ni tí à ń adrẹ́sì àwọn àfáà ní ìwọ náà mọ́ ṣàṣejù kó sọ wípé ọ̀ràn ìrìn ní kó lò ìwọ náà mọ́ ṣàṣejù ẹ̀sìn fi ààyè ẹlẹ́ ṣùgbọ́n tó gbogbo òun fẹ́ lóògùn tó máa parọ̀ àárò ní àà ah, ìnira mú ní ìgbà ah. ìmọ̀ni àrùkú strong dé lẹ́wù wípé tó bá lóògùn òun ní complain so ìmọ̀ complain báyìí òun gbẹ̀ṣẹ̀ ni sòfẹ̀tọ́ kókó lo oògùn torí pé kò kí ń ṣe haram ó fún ìgbà tó bá ti ṣe oògùn tó jẹ́ nǹkan tó lẹ́bọnú àbó ní àwọn nǹkan ṣẹ̀ nínú so wallahu a'lam lámẹ́ tó ń ṣàdúwà sínú omi ó ń ṣe rúkíà ṣọ́tíẹ́nìsì ó ń ṣe rúkíà rúkíà náà ni tó ń ṣe alánàbíwá muhammad sallallahu alaihi wasallam so kánà yẹrùkí nafsa a máa ṣe rúkíà fún rẹ̀ àbí ìgbà tó di pé ó rẹ̀ ní ààrẹ tó fi jẹ́ pé ọlọ́run òun ló di pé kò lè ṣe àwọn kan yẹn fún rẹ̀ àìṣà ló ń ṣe ṣùgbọ́n máa ṣe rárá náàbí sọ́lọ́lá àtọ̀ ṣùgbọ́n kò sí bá a lè sọ pé à ń wá ìwòsàn tó tàbí rí ìwòsàn ìjọ kan náà ni a ní rí ìwòsàn torí pé kí ni àkúlù náàfí ráyìn pọ̀tùmọ̀tì gbogbo ẹ̀mí ni ó tọ́ ikú so ẹni kò ń sọ fáwọn èèyàn pé ẹ bá ń ṣe kìíní omi kí n mú ṣe ti yóò máa bẹ lára àwọn seventy thousand yẹn tí ó bá kí ń ṣe àwọn nǹkan yòókù tí wọ́n kà yẹn náà náà seventy thousand yẹn hadith ní wáyé pé máa kulli máa alfin sab'una alfa so seventy thousand kọ a thousand kọ̀ọ̀kan seventy thousand míì tún bẹ pẹ̀lú wọn so tó túmọ̀ sí pé nọ́mbà tó pọ̀ yìí ṣùgbọ́n ẹ̀nà ò túmọ̀ sí pé àwọn ní the best ṣe ti ẹni ò túmọ̀ sí pé àwọn ní the best àwọn míì náà ń bẹ tán jù wọn lọ ní ìpònú àrùjọ́nà àwọn máa ṣe sí roṣẹ́ ṣùgbọ́n tó bá ṣe sí roṣẹ́ fi tí wọ́n ipò tán máa wà ní àrùjọ́nà ó lè jùpọ̀ àwọn míì tí ó ṣe ìṣiroṣẹ́ wọn lọ mi rò nísìn afẹ́ travel lọ sí bóyá ájì lápèjúwe èèyàn kan di gàrí ó dé lùbọ́ ó di gbogbo ẹ̀ ó bá dé ẹ́pọ̀tù yìí wọ́n ṣe kí ni wọ́n ṣe fi gbogbo àwọn nǹkan tó dìyàn ayébẹ̀ẹ́kọ́ ni so yóò pẹ́ ní ju kìíní tí ẹ̀bọ́ yẹn kọ́kọ́ mú nǹkan tàdá ní ju kò gbẹ́ ní lọ́gẹ̀ẹ́jì kan ju wọ́n lọ́gẹ̀ẹ́jì lọ tí ó ti ní pé wọ́n tètè clear òun díẹ̀ unlike ẹni tó ń so bẹ́ẹ̀ lẹni tó ṣe rí pé ó láwọn ṣẹ́ ńláńlá àwọn ṣẹ́ rere tó ṣe ṣùgbọ́n wọ́n á dìlé rẹ̀ yóò ṣe ṣírò gbogbo nǹkan yóò ṣe ṣùgbọ́n ló ti rówó eléyìí gbogbo ló ti rí gbogbo ló ti rí bọ̀ wọ́n padà clear rẹ̀ pé ó pàtì ṣùgbọ́n àwọn nǹkan bẹ tó ṣe pé àwọn wá tètè clear wọn torí pé wọn fi bẹ́ẹ̀ ṣe kí wọn lọ sí ibi kékeré ni àwọn ni wọ́n wà ní ipò tó ga jù lọ àwọn mímẹ́ náà tí ó ṣe ṣe tó ṣe ipé kí ni ipò tí wọ́n ju po àwọn tí wọ́n ṣe ṣe rò yẹn lọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò ní ṣe ṣe rò yẹn náà ipò ńlá àni wọ́n wà wọ́n lè mọ bẹ́ẹ̀ àwọn tí ipò wọn ga jù mo rò pé ó klẹ́ sọ tí ó kì ń lọ báyàn fẹ́ ṣe rúkìá fún un àkàbẹ́ yóò ṣe fún rẹ̀ ṣókèlìsì ó fọ́ọ̀lù sí abẹ́ 70,000 tí a sọ̀rọ̀ yìí ṣètò jẹ́ ó ṣe jẹ́ wọn láwọn àná mo ti ka àwọn súwárù kọ̀ọ̀kan tó ṣe pé a fi ń ṣe rúkíà nígbàtí mo ń ṣe ìjọlẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ náà Dáma ẹni tí ó rí tọ́tọ̀ dáadáa ní kí ni àwọn agbárò tí ó lè mọ̀ ṣe. Náà bákan méjì gẹ́gẹ́ bí n ta sọ, tó bá ṣe wípé ó fẹ́ dúró lórí àtàrí àbí àwọn ṣe àwọn àtàrí sínú omi so gbogbo àwọn kata sọ yìí náà ayatul kursi ni ó lè máa kà ṣùgbọ́n kò sí nǹkan tó sọ wípé kó má wá medication ó súnmọ́ àwọn tó ṣe wípé wọ́n mọ̀ ń pa irú àwọn nǹkan báyìí tí wọ́n á lè fún un láwọn ewé egbò tó lè lù ṣe èrí ìtọ̀tọ̀ ṣùgbọ́n tó wá sọ pé òun ò fẹ́ lò ó òun ló ti sáyẹ̀ tuntun fún ẹ tó wá ní tó ń fẹ́ mọ́ lèmi kó mọ so òun ló ti sáyẹ̀ yẹn fún rẹ̀ méjèèjì náà ni ẹ̀sìn Allah so kò jẹ́ bí àárín rẹ̀ ṣe jẹ́ wallahu a'lam. kí ni àǹfààní umrah náà máa ń fa ní ọmọrá òun náà di ìjọsìn fún ọlọ́run ọba subhanahu wa ta'ala bí ìwú ṣe ní àǹfààní pé a fi súnmọ́ lọ́run bẹ́ẹ̀ náà ni ọmọrá òun náà ní àǹfààní pé ní à bí àwẹ̀ ṣe jẹ́ pé a fi súnmọ́ náà ni ọmọrá náà ṣe kí ni ó jẹ́ ìsúnmọ́ so hajj ìsúnmọ́ ni so ọmọrá ní ṣọ́ra ẹ̀yìn ni àbíkú ṣọ́ra ẹ̀yìn ṣe ọ̀ràn yẹn ní ká ṣe umra àdúgbò kì í ṣe ọ̀ràn yẹn eléyìí ẹnu àwọn àkókò lè lójì so àwọn ọ̀pọ̀lọpọ̀ ní ìgbà pé kò ń ṣe ọ̀ràn yẹn ní tó jẹ́ ọ̀ràn yẹn ní hajj ní tó jẹ́ ọ̀ràn yẹn ní hajj ṣùgbọ́n àwọn ni òun náà bí hajj náà ṣe jẹ́ ọ̀ràn so ẹni kọ̀ọ̀kan tó bá ní agbára àti ṣe ájì ó gbọ́dọ̀ ṣe kí ó gbọ́dọ̀ ṣe ọmọránà so bí a yóò wá ṣe ọmọrá tí mú ájì ní tàǹpẹ̀lẹ̀ tàmọ́tò àbí yóò ṣe ní kìrán so àbí yóò ṣe ájì lọ́tọ̀ yóò ṣe ọmọrá lọ́tọ̀ so Allahu a'lam tá a bá ní kí awo alùsọ pé ọmọrá ọ̀ràn yẹn ni àwọn àlàyé wà lórí ilé ìtàsíkò gbà láti mọ̀ sọ pọ́láwàá ń ṣàdúrà fún yìí tí àwọn ló wà ní àwọn fẹ́ gba ẹran àbáwọn fẹ́ gba owó ṣé nǹkan ṣe ìṣàlẹ̀ sọ wípé kò sí tó burú bẹ́ẹ̀ ní ìbámu pẹ̀lú àdífi àbúkẹ́ ìkódé ìyá àwọn tí wọ́n gbẹ̀rún lọ́dọ̀ àwọn tí wọ́n ka fàájí àtàrí ṣerúkí àpò àti àásọ wípé bídíà ni àbí nǹkan ẹ̀ṣẹ̀ ni náà tẹ́lẹ̀ kọ́ bá ka alkùrán fún yàn kan tí ara rẹ̀ yá àbí tí ìnira kan ṣe tó wá ka alkùrán sòrúkìá náà ló ṣe fún kò sí nǹkan tí ó burú wípé ó bá lóun fẹ́ gba owó lórí pé kò ka nǹkan ẹ̀rí fún ẹni tí nǹkan yìí ṣe ṣùgbọ́n èyí tí kò bá òun ni bó ṣe rí pé kálá ń ka fún yẹn nítorí pé kí nítorí pé kó lè bá lówó ẹ̀yọ́nú ayé ẹ̀yọ́nú àwọn àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so eléyìí òun ni nǹkan tí kò sí ẹ̀rí fún so ìjẹkújẹ lílé so. Uh, Kama ati bí sọ ẹni tó ṣe ike tó ń ti ẹ̀wà mú níṣẹ́ nìyẹn òmòtútọ́ lẹ́ẹ̀kan pé àwọn ẹni ìṣíwájú wa wọ́n mú ìmọ̀ ṣe rúkíà fún àwọn èèyàn ní iṣẹ́ so tí nǹkan ẹ bá já wá ní wọ́n rẹ́ni tó fẹ́ ṣe rúkíà fún wọ́n lè ṣe fún lọ́fẹ̀ẹ́ wọ́n lè sọ pé àwọn gbowó so kò sí nǹkan tó burú ní eléyìí ṣùgbọ́n kó ṣe pé ń táwà á sí ṣọ́ọ̀bù rẹ̀ ni pé àwọn ń ṣe rúkíà fún àwọn èèyàn so bíbí àná kò sínú ṣe sí àwọn ènìyàn ìṣíwájú ẹ̀ǹká sọ yìí tókè ọ̀rọ̀ pé wọ́n lè bá pọ̀ sí ẹ̀yọ́nú àwọn àgbà ẹ̀yọ́nú ayé ìyẹn náà ní nǹkan sí ẹ̀rí fún ni dídí àmì irú nǹkan bẹ́ẹ̀ ká máa tí ì sọ wípé nǹkan tí àwọn ẹlòmíì tí wọ́n láwọn ń ṣe nǹkan yìí fún yẹn ẹni kan ka nǹkan ẹ̀yẹn síta ká gbọ́ ó lè lórúkọ àlùjẹ̀mú ó lè jẹ́ àwọn ìkàkùkà tó ṣe pé wọ́n yẹ láwọn bùn àwọn táwọn bá dé bí bí ayé àtinamọ́ láwọn ká látójú rẹ̀ e. táwọn bá dé bí mùbínú kan ó ní kankan táwọn ó fà bí orúkọ àlùjànnú kankan kan wọn láwọn so nǹkan yóò padà sọ ọ́ di ṣéèkì so problem tí ọ̀pọ̀lọpọ̀ àpò onígbàlàbí tí wọ́n ní láwọn àwùjọ káàkiri òun ni sọ nǹkan yẹn di iṣẹ́ so ìyẹn ní bíbíà ìkejì ni wípé àwọn ṣèkìyàtì ó ṣe kí ni ó ń bẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n ń ṣe bákan náà àwọn nǹkan ẹ̀ṣẹ̀ ó ń bẹ́ bí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń ṣe dẹ́ni sọ yí pé kí ni àwọn fẹ́sàdúrà fún ẹ̀kan torí owó nítorí ẹ̀yọ́nú àwọn kìnnìkankan kàmọ́ra wọn tó lẹ́yìn náà bíbí àmì ṣùgbọ́n tó bá yíwa àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ṣìrìkì yá ìyẹn kúrò ń bẹ́ tó ní ṣe pẹ̀lú ṣíríkù tó ní ṣe pẹ̀lú nǹkan ẹ̀ṣẹ̀ sáyọ àwọn nǹkan wọ̀nyẹn kúrò ń bẹ́ sẹ́lẹ̀ yọ tó ní ṣe pẹ̀lú pa abẹ́ṣàdúrà pé kí èèyàn kan kó lè bá ní owó nǹkan kan mọ́ra wọn ni tí àwọn ṣe sábáyọ àwọn nǹkan yẹn kúrò rẹ kó kẹni tí ìkankan ṣẹlẹ̀ sí ní ìnira àbí nǹkankan òun ni àbá rẹ̀ kan òun ni wọ́n ka àwọn nǹkan wọ̀nyí ni wọ́n ka fún tó lè tó bí Qur'an náà ká bí àwọn àtàrà tánìsọ̀lá tó ń rẹ̀kọ́mẹ́ndì ni so ilé ìsọ́mọ́ láwọn ó gbowó lórí ẹ̀ kò sáfà tí ó tako ìyẹn so kò jẹ́ bí àárín ẹ̀ṣì jẹ́ wọn bá wà ní náà ẹni tí ó ń dára jẹ ó dẹ̀ ní ajá kan tí máa tẹ̀lé so ajá yẹn máa ń fi ara kan ṣó lè fi aṣọ tí ajá yẹn fara tàn ṣó lè fi kí o bákan náà ẹran tí ajá bá tún pa yóò tún fajá yẹn dẹdẹ àrí ẹran tí ajá yẹn bá pa ṣé ó lè jẹ ẹran yẹn náà mo lè fi aṣọ kírun lókùnbà tí ó bá ti fi ṣe wípé ètò ẹnu ajá kan aṣọ yẹn tó bá ṣe pé irun ajá ló kan aṣọ kò ṣe nǹkan kan ṣùgbọ́n ìtò ẹnu rẹ̀ òun ni kí ni òun ni ẹ̀gbin so tó bá fi lè kan aṣọ àbó kan igbá anabuwa muhammad sallallahu alaihi wasallam ni idha walaba al-kalbu fi ina'i ahadikum falyagsilu sab'a marratin ìwúlàkùnà ìtura tí ajá bá ti ẹnu bọnu gbáyín tó mú mímú gbáyín ẹ̀fọ́ lẹ́ẹ̀mejì kẹ́ẹ̀fì ẹ̀tẹ̀ sí fífọ alákọ̀ọ́kọ́ so tó bá ṣe pé aṣọ ló fẹnu kàn ń kọ́ ọ̀gọ̀rọ̀ àwọn àfáà ní bẹ́ẹ̀ náà ní aṣèmátírísì ẹ̀ àwọn míì ní a lè lo àwọn bí detergent ní láti lè fi rìpléṣì yẹ̀pẹ̀ yẹn ṣùgbọ́n wà láwọ̀ ẹ̀lẹ́ àkágbó ti tẹ́ẹ̀sì kan fi yẹ̀pẹ̀ sí omi àkọ́kọ́ àwọn àlẹ́yìn wọn wá fi omi mẹ́fà ní wọ́n á ṣe pé wọ́n á fi wọ́n fi rí ìpìlẹ̀ so náà bó wà ní tí ajá bá pa ẹran fún wa tó ṣe pé pa ẹran fún wa a lè yẹn torí ń ta àtọ́ ń pa pé ìtọ́ rẹ̀ kò sí sọ torí pé tí ọlọ́wọ́ subhanahu wa ta'ala sọ ojú pé mukallimin tu'allimunahum bima 'allamakumullah so ẹ̀ ń kọ́ wọn nínú nǹkan tí ọlọ́wọ́ subhanahu wa ta'ala ń kọ́ yín ẹ̀lẹ́ ń fi wọ́n dẹ́dẹ́ yìí tí wọ́n bá ìgbà tán fẹnu kan gbá wọ́n ní kí afọ̀ ìgbà tí wọ́n dẹ́dẹ́ ẹran wọ́n láàlì jẹ́ kí ló dé tí òfin yẹn yàtọ̀ eléyìí ló mú ìmáàmù Malik alayhi rahmatullah táwọn fi sọ wípé fífọ ọlọ́run ọba kan fi ní ká ṣe ìjọsìn bẹ́ẹ̀ so a ní láti máa mọ kí ni ká máa wá kí ni rí dín ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ yìí bí ó ṣe ṣe bí ẹni make sense tó nínú àwọn ẹgbà wa ètò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ pé kí a fọ igbá yẹn ìkan wá tó sọ pé kí ni tọ̀húrù iná ahàdìkùn tọ̀húrù iná ahàdìkùn in tí ó fọ igbá yín mọ́ tí ó sọ di nǹkan tó mọ́ ìdáwálága fi kẹ́lù tí ajá bá tẹnu bọ̀ tó mú mi ń bẹ̀ àyẹ̀kílà òsàlọ̀ àmárà ó fọ̀ ní ẹ̀mẹ̀yẹ òláwó náàbì tọrọ àwẹ̀ṣìdáwó náàbì tọrọ kó ṣe ẹyọ kan bẹ́ àbí ìkànnù rẹ̀ àbálá kọ́kọ́ rẹ̀ kó fi ẹ̀mẹ̀ sí so tó túmọ̀ sí pé àá sọ wípé ẹ̀gbin náà ní ìtọ́ ajá contrary sí nǹkan tí imam malik alayhi rahmatullah tí wọ́n sọ so ìgbà tó wá jẹ́ gbin wáyé tí à ń jẹ ẹran tó bá fẹnu pa àwọn afẹ́ẹ̀sì wọ́n ní lára nǹkan tá a lè sọ ń bẹ̀rẹ̀ sí pé ẹran tó pa tútù kọ́ á jẹ àásìkí àásì àdíkáyàn so yíyan yẹn ṣíṣe yẹn ó súnmọ́ kó ti mú kí kó ti mú ẹ̀gbìn yẹn kúrò so a ní láti tọ́ pínpín rẹ̀ so wallahu a'lam. ẹ bá ń gbọ́ nǹkan tó ń sọ. naam ibere ò ní pé ìmọ́mù kíhù àwọn jàmáà náà wà lẹ́yìn rẹ̀ sọgbọ̀tẹ́ ní lára wọn tó wà lẹ́yìn rẹ̀ kò bá mú láti pinnu ìmọ̀mú wa sálámù òun dìde láti mú ìtókòónú ẹ̀rùn ti ẹ̀wà ẹlòmí wa join rẹ̀ láti bóun náà kí o ṣé ó lọ bẹ́ẹ̀ ó lọ bẹ́ẹ̀ ní ti ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá tí wọ́n sọ àwọn àfá tàbá máa sọ wípé ààlè kí jẹmọ́ ní ilẹ̀ ní jẹmọ́ tí ìmọ̀ọ́nù mọ́ṣáláṣí bá kí tàbí jẹmọ́ àkọ́kọ́ àwọn lè takò wípé òye bá tò lẹ́yìn ẹni tí ó ń san rákàtó bí kawala tó fẹ́ tò lẹ́yìn ṣùgbọ́n ìdí ó tẹ̀wọ̀n òun pé kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ ìfà pé ó kírun lẹ́yìn ìmọ̀ tó wá ń saraka tiẹ̀ lókù ìyẹn ò ní kí àwọn ọmọ jọ ẹ̀yìn òun náà láti olùjọla jama so wallahu a'lam Thank you náà mẹni tí ó fẹ́ kírun lẹ́yìn ìmáàmù torí fún wọn àti ìmáàmù jọ níbi iṣu so wà lọ dúró níta so gbà tí ó di pé ìmáàmù wa sálámà wà wọlú mọ́ṣáláṣí wa wọ́n fẹ́ kí jẹmọ́ tuntun wọn ṣe eléyìí ó lọ kò lọ so a ti ṣẹlẹ́láyé fún wa ni ṣe pa pé à ní kórìíra ìmáàmù káwá sọ pé à ní kírun lẹ́yìn rẹ̀ kò sí tó wáwò kó ṣẹlẹ̀ láàrin wa ní ìjà so a ní sọpá ní kírun lẹ́yìn ṣùgbọ́n ká ní pé ìmọ̀ọ́mù yẹn jẹ́ ẹni tí a lè lẹ́yìn rẹ̀ nítorí ẹ̀bọ tó ń ṣe so ṣáà ti sọ pé ká kírun lẹ́yìn rẹ̀ so tó bá wà kọ̀ǹpán kó ń ṣe ẹbọ a lẹ́yìn rẹ̀ so in the first place ẹ̀yẹ ká wá sí mọ́ṣáláṣí yẹn èyí tá yìí pé afẹ́kọ́ kí tiẹ̀ náà káàwá pé ètò àdìdè sọyẹ́ ni ó lè bí ibi tí a ń fa wàhálà nínú mọ́ṣáláṣí sọ wọ́n láwà àná. náà ẹni tí ó fi àníyàn mọ́dúrúbù wọ ìwọ̀n ìṣáì tí wọ́n ti kí rákàtà tẹ́lẹ̀ kó tó di pé òun wọlé so tó túnmọ̀ sí ráka mẹ́ta ló kù tí yóò gbà ṣó lè fi ṣe mọ́gírìbì tí ó lè fi ṣe kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ so gbogbo condition tó bá wà kó bá wọn wà bẹ́ẹ̀ so torí pé tí èèyàn bá wọnú mọ́ṣáláṣí náà tó bá bá ìmáàmù lórí ráka ẹlẹ́ẹ̀kejì yóò bá wọn kí tán bá ń ṣe pàṣáwù yóò bá wọn ṣe wàrà òun lè ní èrùn ráka pẹ̀lú òun so wáì tó ń bá wọn jòkó ó bá wọn jòkó nítorí wípé ó ń kọ́ṣe ìmáàmù so kò yí lóhun ò tí ìkíraka tó ń pé méjì torí náà wọn bá wọn ṣe tàṣáwù so yóò bá wọn ṣe so bẹ́ẹ̀ náà nìkan bá ti kíraka kan tó fẹ́ bá wọn kí irun ìṣá so yóò bá wọn kí bí wọ́n ṣe ń kí náà so wallahu a'lam subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa حتى الشيطان وعليكم السلام ورحمة الله وبركاته